Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ. mo kí yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù ojúmọ́ yìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín a kú ọjọ́ sìn lónìí bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn eléyìí ò ní jẹ́ àṣemọ̀ fún wa ọ̀sẹ̀ títún tí olúwa ṣílẹ̀kùn rẹ̀ fún wa yìí lórúkọ jésù ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ọjọ́bí lónìí mo kí àánú titun olúwa yóò ṣílẹ̀kùn ẹ̀ fún yín ìrànlọ́wọ́ titun olúwa yóò ṣílẹ̀kùn ẹ̀ fún yín ohun gbogbo tẹ́ ẹ ń bá ọlọ́run sọ tí kò ní pa yín lára àánú ọlọ́run yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ jésù kristi olúwa wa àmín ìwé luke orí three ẹsẹ̀ twenty one àti twenty two ni a ó fi gbàdúrà láàárọ̀ yìí ìwé luke orí three ẹsẹ̀ twenty one àti ẹsẹ̀ twenty two bíbélì wípé nígbà tí gbogbo àwọn ènìyàn ń ṣe ìrìbọmi jésù náà ṣe ìrìbọmi lẹ́yìn náà bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mímọ́ fò wálẹ̀ bí àdàbà ó bà lé lórí ohùn kan wá fọ̀ láti ọ̀run pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi hallelujah bí ọlọ́run bá fẹ́ ran ẹ̀dá lọ́wọ́ ọ̀kan lára ń tọ́lọ́ máa ṣe ni pé a ṣí ọ̀run lé irú ẹni bẹ́ẹ̀ lórí ṣẹ́ẹ̀sì rí téèyàn bá ń gbé lábẹ́ ọ̀run ṣíṣì yẹn ni pé tọ́run bá ṣí léèyàn lórí àkàìmọye àǹfààní àkàìmọye mùdùnmúdùn ni ló wà nínú kọ́run ṣí léèyàn lórí mò ń gbàdúrà fẹ́nìkan láàárọ̀ yìí ọ̀run ayé rẹ̀ ò ní tì bọ́lọ́run bá fẹ́ fi ìyà jẹ àwọn tó bá ṣẹ̀ ọlọ́run mọ́ ṣí ilẹ̀kùn ọ̀run fún wọn ni ilẹ̀kùn ọ̀run ò ní tì mọ́ ọ̀run máa ṣí bíbélì pé ọ̀run ṣí fún jésù lẹ́yìn tó ṣèrìbọmi tó gbàdúrà ọ̀run ṣí fún ohùn jáde akéde rẹ̀ látọ̀run wá heaven announce him bọ́lọ́run bá sì kéde èèyàn adití máa gbọ́ ohun tí bá ń ṣe lórúkọ jésù ọ̀run máa ṣí sórí rẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ bí ọjọ́ mélòó kan mo fẹ́ sọ àǹfààní tó wà téèyàn bá ń gbé lábẹ́ ọ̀run ṣíṣí ọ̀kan lára ẹ̀ ní mo sọ láàárọ̀ yìí pé tí ọ̀run bá ṣí fún yàn ọ̀run máa kéde ayé yàn ọ̀run máa kéde téèyàn ń ṣe tọ́run bá sì kéde yàn tọ́run bá polówó èèyàn gbogbo ayé ló máa gbọ́ lórúkọ jésù ọ̀run máa ṣí lórí ayé rẹ̀ tẹ́wọ́ kí n súre fún ọ tó o bá nígbàgbọ́ ní orúkọ Jésù kí ọ̀run kó ṣí fún ọ bẹ́ẹ̀ ni kí ọ̀run kó ṣí fún ọ látòní lọ mo kéde gbogbo ohun tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ kí ọ̀run bá ọ kéde rẹ̀ ògo rẹ kí ọ̀run bá ọ kéde rẹ̀ òwò rẹ kí ọlọ́run bá ọ kéde rẹ̀ if God announces everybody must listen if God announces nobody can reject nobody can denounce láàárọ̀ yìí gbogbo ohun tó máa ṣe táyé ò rí gbogbo ohun tó ń kọ táyé ò gbọ́ gbogbo ohun tó ń wí táyé ọmọ pọ̀ wà níbì kan mo kéde lónìí kí ọ̀run kó kéde rẹ̀ iṣẹ́ tó ń ṣe kí ọ̀run bọ́ kéde ẹ̀ ẹ̀bùn tí ń bẹnu ayé rẹ̀ kí ọ̀run bọ́ kéde ẹ̀ kí ilẹ̀kùn kó ṣí fún ọ láyé àwọn ilẹ̀kùn tó máa fún àyànmọ́ rẹ nítumọ̀ láti òní lọ kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ bẹ́ẹ̀ ni kó rí